إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواجو لوري اذن لكوا لاتنو القران الكريم لاتنو سوره الصاد ايه 66 اعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملئ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نظير مبين الله سبحانه وتعالى أني رب السماوات والأرض ọba tí ó tó ń darí alámàrí àwọn méjèèjì wa ma baynahuma àti tó ń bẹ láàrin sánmà àtilẹ̀ nínú èèyàn ni alùjànnú ni igi ni omi ni atẹ́gùn ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala náà ó dá gbogbo ẹ̀ òun ló ń darí gbogbo ẹ̀ al-aziz ọba tó gbọngbọ́n ọba òwọ́n al-ghaffar ọba aláforíjì sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ni wa qarrara dhalika aidan ọlọ́wọ́ bá tún fi eléyìn rílẹ̀ lè tawhid rububiyyah pẹ̀lú ìmú ọlọ́kan ṣoṣo níbi ìjẹ́ rọ́bù rẹ̀ ẹni tán pè ní rọ́bù òun náà ni alkhalik arrazik almudabbir òun ni ọba dẹ́dà òun ni ọba tó ń ṣe jẹ mú fún àwọn ẹ̀dá rẹ̀ òun náà ni ọba tí òun darí àlámọ̀rí àwọn ẹ̀dá rẹ̀ eléyìí ni túmọ̀ arọ́bù òun náà ni ọba tí yóò lè gba ẹ̀mí wọn tí ó ní kíkí tán bá wọn ní àsìkò tí ó bá gbà lérò pé kíkí tán kò bá wọn rọ́bù samawati wal ardi ọba tó dá sánmà ọba tó ṣe póun náà ni alámàrí sánmà àtilẹ̀ wa ma àti tó ń bẹ láàrin àwọn méjèèjì tó ń bẹ ní ìkápá rẹ̀ ay khaliquhuma òun ló dá wọn méjèèjì wa murabbihima òun ni ọba tí ó ń re àwọn méjèèjì wa mudabbiruhuma òun ni ọba tó ṣe pó ń darí àwọn méjèèjì bi jami'i anwa'i tadabir pẹ̀lú gbogbo ọ̀nà tó ṣe pé wọ́n fi ń darí nǹkan al-aziz alladhi lahu al التي بها خلق المخلوقات العظيمة ọba tó ṣe wípé òun náà ló ní agbára tó ṣe wípé ó fi dá gbogbo nǹkan tó fi dáwọn ẹ̀dá tó tóbi al-Ghaffar li jami' adh-dhunub òun ni ọba tí máa ṣe àforíjì fún gbogbo ẹ̀ṣẹ̀ saghiri aw kabiriha èyí tó kéré nínú wọn ni àti èyí tí ó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ liman taba ilayhi a máa ṣàforíjì ilé fún ẹni tó bá túbá lọ́sọ́dọ̀ rẹ̀ wà á kìlá àmìhà tó dẹ̀ jáwọ́ bí ẹ̀ṣẹ̀ yẹn fa'adà lẹ́bi yuhabu wa yustahaku wa yastahiku an yu'bada ilé ni ọba tó ṣe wípé a máa nífẹ̀ẹ́ bákan náà ọba tó ṣe póhun ló lẹ́tọ̀ọ́ sí ká ṣe ìjọsìn fún dúnà man yàtọ̀ sẹ́ni tí ò lè dá ẹ̀dá wàlá yarzuk tí ó lè ṣe ìjẹun fún àwọn ẹ̀dá wàlá yagur tí ó lè ní àwọn ẹ̀dá lára wàlá yanfa'u tí ó lè ṣàǹfàní fún wọn wàlá yamliku min al-amri shay'a tó ṣe pé kò ní kápá nǹkankan wàlá ìsàlá òkun wátú iqtidar lè fi darí nǹkan lórí nǹkan wala biyadi magfiratu dhunubi wal awzar kò ń ṣe ni tó ṣe wípé kò lè ṣe àforíjì ní gbogbo ẹ̀ṣẹ̀ tí ò lè ṣe àforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ooró yin ara rẹ̀ nínú àyà yìí náà ìpè rọ́bù samawa ọba tó ní sánmà bákan ló ní ilẹ̀ that is ní ìbámu pẹ̀lú ayata kàtíwájú tí ọlọ́run bá ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam pé kúl innama ana munzir sọ fún wọn yíké èmi o olùkìlọ̀ ni mo jẹ́ wa ma min ilahin illallahu alwahidul qahar kò sí tí àwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ sí ìjọsìn yẹn àyàfi allah nìkan alwahid alqahar ọba ọ̀kan ṣoṣo ọba tó ṣe póhun náà ni máa tẹ̀lórí máa tẹ̀ló tẹ̀bá tí ó mú wálẹ̀ gbogbo ẹni tí ó bá fẹ́ jọra ẹ̀ lójú gbogbo ẹni tó ṣe wípé ó bá wo kóhun jẹ́ nkankan so ìyẹn fi rinlẹ̀ tawhidu al-uluhiyya eléyìí fi rinlẹ̀ tawhidu ar ipò náà ni rabbu samawati wal ardi torí náà ta ló lẹ́tọ̀ọ́ káṣí jọ́sìn fún òun ni ẹni tó dá sánmà àti ilẹ̀ àti tó ń bẹ láàrin méjèèjì gbogbo ẹ̀dá òun ló dá wọn òun ló ń darí wọn òun ló ní kápá wọn òun náà ni ó ní kí títán bá wọn nígbà tó bá ń bẹ láì èròǹgbà rẹ̀ pé kí títán bá wọn common sense ni pé ẹni tó yẹ ká máa ṣèjọ́sìn fún ni common sense òun ni wípé ẹni tó yẹ kó pàṣẹ fún wa ká máa jẹni tí ó ma dáótú in tó bá sọ fún wa kátẹ̀ mọ́ ẹsitéètì rárá láti múṣẹ ṣùgbọ́n mí nìyàn kí ni nǹkan tá a máa ń ṣe tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó bá pàṣẹ tó mú yẹkún ló dá wa àágbé àṣẹ tí a gbé jù sílẹ̀ a máa lọ tẹ̀lé àṣẹ ìkannú àwọn ẹ̀dá rẹ̀ ó lè jẹ́ àlùjànnú kan ó lè jẹ́ èèyàn ẹgbẹ́ wa kódà ó lè jẹ́ ni tó kéré sí wa gan òun là á máa tẹ̀lé àṣẹ rẹ̀ àbí ká tiẹ̀ máa tẹ̀lé ìfẹ́ inú wa mo mọ̀ pé tọ́lọ́ ń sọ nínú Al-Qur'an ṣùgbọ́n ṣùgbọ́n mo fẹ́ ṣe tó ń bẹ nú mi mo fẹ́ ṣe fẹ́ nú mi mo fẹ́ tẹ́ra mi lọ́rùn eléyìí òun ní ṣe sí ọmọ ènìyàn Allah subhanahu wa ta'ala ó ní kí anábíwa muhammad sallallahu alayhi wa sallam sọ ike anamunzir olùkìlọ̀ ni mo jẹ́ fún yín o ẹ̀dẹ̀ mọ̀ pé wà máa min ìlàáhìn illallahu wahid qahar gbogbo tí àwọn èèyàn ń ṣe ọbọ kan ṣoṣo tó ṣe pé kò sírú rẹ̀ níbi gbogbo ọ̀nà alkaharu ọba tó ṣe pé òun náà ló lè tẹ gbogbo nǹkan lórí bá rọ́bù samawati wal ard ọba tó ṣe pé òun náà ló ní sánmà àtìlẹ̀ wa ma baynahuma àti tó ń bẹ láàrin àwọn méjèèjì al ọba tó gbọngbọ́n ọba òun ọba tí ò sírú rẹ̀ ọba alágbára al ọba tí máa ṣe àforíjì fún ẹni tí ó bá ṣẹ́rí padà wá sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pé ó jáwọ́ bí iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ń ṣe kò sí tí yẹn lè ṣe ní ẹ̀ṣẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá rí kéèyàn wá àforíjì ẹni yẹn jáwọ́ bí ẹ̀ṣẹ̀ yẹn bákan náà ẹni yẹn ó ní lẹ́mìí pé òun ò tún padà síbẹ̀ mọ́ tó bá ṣe pé ó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó dẹ́ ẹ̀tọ́ yẹn padà fún ẹni tó ṣe wípé ó ní ẹ̀tọ́ yẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe tán àti ṣe àforíjì fún ẹni yẹn ṣùgbọ́n kí èèyàn ló ń wá àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run the same ẹ̀ṣẹ̀ ó sì tún ṣe ni ṣùgbọ́n ẹni tó bá ronú kí ìwàdà ń tòótọ́ tó jáwọ́ bí ẹ̀ṣẹ̀ tó ń ṣe tó kábàámọ̀ lórí nǹkan tó ṣe

ọlọ́nira anábì sọ fún wọn wípé ẹ̀yin ẹrú mi tẹ́ ti ṣe ìkọjá àlà lórí ara yín pẹ̀lú pé ti ṣe àwọn aṣemáṣe ẹ ti rọ́lù àwọn òfin mi tó pọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún pé la taqnatu min rahmatillah ẹ má jákàmùná níbi ìkẹ́ ọlọ́wọ́n bá ṣe lè rí àforíjì ọlọ́wọ́n bí ẹ lè rí torí pé kí ni inna Allah ọlọ́wọ́ bá máa ń ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ jẹ́míà gbogbo ẹ̀ so kò sí ẹ̀ṣẹ̀ tí ọlọ́wọ́ bó lè ṣàforíjì tíyàn bá ti tọ́ bó ṣe yẹ kó tọ́ bó ṣe yẹ kó tọ́ tó ṣe nǹkan tí ó yẹ kó ṣe kólú wa naba'un ọlọ́ni tún sọ fún wọn wípé tí mò ń sọ fún yìí ìró tó tóbi ni o ìró tó tóbi ni kí ni túmọ̀ eléyìí òun náà ni wípé alkùrán àtòfin ọlọ́wọ́ ọba tó ń kà fún wa ìró tó ń wá látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba tó lọ jẹ́ ìró tó tóbi ni ṣùgbọ́n antum anhu mu'ridun ẹ̀ ń gún ikúrò ń bẹ́ ẹ̀ fẹ́ tẹ̀lé ẹ̀ fẹ́ fi tó gbé sí ayé yín ẹ̀ fẹ́ mú un lò ṣùgbọ́n náà àwìn information tó tóbi ni. شيخ عبد الرحمن بن ناصر الصعدي عليه رحمة الله ونكون له مخوفا ومحذرا ومنهضا كن له مخوفا ومحذرا ومنهضا صفوا لنتي أم دربوا ومحذرا لنتن كلفوا تنشوا لارا ومنهضا lẹ́ni tó ṣe wípó ń ta wọ́n jí wọ̀mún hidon lahum wọ̀mún rion lẹ́ni tó ń kílọ̀ yọ ọlọ́wọ́ba fún wọn wọ̀ náà bá wọn àríyìn sọ fún wọn pé ìró tó tóbi ni ayé má àtúkùn bí i minal bá àfi wọ̀n nushur wọ̀n jaza alal àmàr khabarun azim ìyá alba'ath wan nushur wal jazaa lil a'mal èyí tó ní í ṣe pẹ̀lú pọ́nlọ́wọ́ bó san yín lẹ́sàn-án lórí iṣẹ́ tẹ́ bá ṣe tó bá ṣe pé dáadáa lẹ́ṣe ẹ̀ẹ́bà tó bá ṣe pé aburú ni ẹ̀ẹ́bà ẹni tó ṣe pé ní tó ṣe kò ju dédé ọmọ náà gún lọ ní dáadáa yóò rí wájú ọlọ́run bá tó bá rí jọ́ngbìn di alkiyama ومن يعمل مثقال ذرة شرا يرى ẹni tó ṣe pé ń tóun náà ṣe kò ju dèdè ọmọ náà gún lọ ní aburú òun ó pàdé rẹ̀ tó bá jọ ń gbíndé alkiyama kò sí kankan tí ó pamọ́ wọ̀wájọ́dù mahamidu hario kálukó rí gbogbo tóun ṣe yóò rí wájú òun báyìí yóò máa rí wájú rẹ̀ tó ṣe pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ò ní ṣe àbòsí kankan fún so yí tí mo sọ fún yín nípa wípé wọ́n gbé yín dìde wọ́n san yín lẹ́san lórí iṣẹ́ tẹ́ ẹ bá ṣe khabarun azim ìró tó tóbi ni yambagile ihtimamu shadidu bi sha'ni tó yẹ kẹ́ níkàkún tí ó pọ̀ fún fala yambagile faluhu kò bá mú kẹ́ ṣe kí ni kẹ́ ignore walakin antum anhu mu'ridun ṣùgbọ́n ẹ̀ngún rí kúrò ń bẹ́ káàna wulẹ̀ ìsà àmàmàkùn ṣìṣàbùn wàlà ìkọ́bùn wàlà tọ́wà bí ìgbà tó ṣe wípé kò sí ìṣirò ṣẹ́ ń wájú yín bẹ́ẹ̀ ni kò síyà kankan tí ó ṣẹlẹ̀ sí tó bá di jọ́ ń alkiyama tẹ́ bá tẹ̀lé nǹkan tí mo mú wá wàlá sáwàbọ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹ̀san dáadáa kan lórí nǹkan tó ṣe wípé ẹ bá ṣe so kálukú yí ẹ̀yìn lólé ayé ń bó ṣe wù yí òfin ọlọ́wọ́n ọba ẹ̀ngún ní kúrò ńbẹ̀ ẹni tí ó bá ronú sí eléyìí tí ó ṣe ìkẹfàálù rẹ̀ tí ó ṣe tí ó ignore rẹ̀ tó wo dáadáa yóò mọ̀ wípé alkùránù kẹrin ó wà detailed bí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan ó ṣe lọ tó bá di jọ́gbìndì alkiyama ọlọ́run ọba sọ fún wa àlàyé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó tún ṣàlàyé mọ́ lórí rẹ̀ sọkáwà pa gbogbo eléyìí tí kéèyàn máa gbélé ayé bí ìgbà tó ṣe wípé òun ò ní nǹkan kan tó wùn ó àwà responsible fún tó wùn explain tó bá di jọ́gbìndì alkiyama tí wọ́n sanwó lẹ́san lé lórí àbí wọ́n fìyà jẹun lé lórí kò mà lo ayé bẹ́ẹ̀ ilé iṣẹ́ òpẹ́ ni ìyẹn òun ma ń tó ń wá ṣe láyé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú ó ní máa kana liya min ilmin bil mala'i al-a'la idh yahtasimun ما كان لي من علم بالملأ الأعلى ìgbà tí àwọn tí wọ́n ń bẹ lókè almalawul a'la òun rí fẹ́ sí àwọn màláíkà in tó ń lọ láàrin wọn idh yaqtasimun nígbà tí wọ́n jọ ń fa nǹkan láàrin ara wọn tí wọ́n ń ṣe dìbéètì láàrin ara wọn bí nímọ̀ ń parẹ̀ ní ìsínbẹ̀ ṣùgbọ́n gbogbo ti rí in yuha ilayya illa ana illa annama ana nadhirun mubin bí o bá ń ṣe pé kí ni wáàyí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá fún mi ní ń pa wípé annama ana nadhirun mubin olùkìlọ̀yà tó kílẹ̀ òmùjẹ́ sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní wọ́n kọ́mẹ́ntì lórí ayati akatai ìyẹn that is aya méjèèjì ma kana liya min ilmi bil mala'i al-a'la idh yaqtasimun in yuha ilayya illa annama ana nadhirun mubin shakini fa in shakaktum fi qawli ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ tẹ́ bá ní dáùtù ń pa nǹkan tí mo ń sọ fún yín wamtaraytum fi khabari tí ọkàn yín ò balẹ̀ tẹ́ ní iyèméjì nípa tí mo ń fún yín ní information fa'in ni ukhbirukum bi akhbari la ilma li biha in tí mo ń fún yín ní information àwọn pieces of information tí mi ní ma ń pa ẹ̀tẹ́lẹ̀ yìí kò ń ṣe wípé wala darastu fi kitab kò ń ṣe pé mo lọ kọ nínú tíra kan ẹni tó bá ma nu tíra tí mo ti kọ kó mu wá táàbà sọ yìí pé àṣẹbí nǹkan tó kà lọ́dọ̀ èèyàn kan ló ń sọ fún wa kò dẹ̀ ń ṣe nǹkan tó ṣe pé mo witness nígbà tó ṣẹlẹ̀ mo dẹ̀ ń sọ nǹkan yẹn nǹkan yẹn dẹ̀ jẹ́ ń tó correct mi fa ikhbari bi ala wajhiha min ghairi ziyadatin wala naqsin akbaru shahidin bi sidqi ìmá fún yín information pa nǹkan yẹn ní ọ̀nà tó ṣe kó correct láì fi àlékún kún láì fi láì yọ kúrò ń bẹ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ sí akbaru shahidin bi sidqi eléyìí ni tó ń tọ́ka jù tó jẹ́ ẹ̀rí jù pé òdodo mú sọ fún yín wa ma jitukum bihi eléyìí dẹ̀ ni ẹ̀rí tó fi tọ́ka jù wípé kí a ń tí mo mú fún yín òdodo ni wa lihada tó rẹ̀ ni ọlọ́wọ́n fi sọ nínú ikú anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam sọ pé ma kana liya min ilmin bil mala'il a'la àwọn tí wọ́n ń bẹ lókè ìyẹn àwọn màláìka ní ìmímọ̀ ń pa wọn idh yakhtasimun ìgbà tí wọ́n ń fọ ọ̀rọ̀ láàrin ara wọn láwùlà ta'limu Allahi iyaya wa ìhàwù ilayya tí ó bá ń ṣe pé Ọlọ́run ọba fi mọ̀ mí òun ló fi rán wá ló fi ṣe wá yìí sí mi wa li torí ẹ̀ lọ́lọ́wọ́ bá fi sọ pé in yuha ilayya illa annama ana nadhirun mubin ipe ni muhammad sallallahu alaihi wasallam wáyí tí wọ́n fi ránṣẹ́ sí mi ní títèmi ni pé kí n jẹ́ nadhir olùkìlọ̀yà mubin tó klẹ̀ tí ò ní tọ́jú kankan pamọ́ ìtọ́wá ní kí n ṣàlàyé fún yín kí n ṣàlàyé ẹ̀ fún yín àìzọ́ irú nadhara that ẹ̀yìn tó ṣe pé wọ́n ní rẹ̀ wọ́n ní tó klẹ̀ ni jaliyuha fala nadhira ablahu min nadharati kò sí olùkìlọ̀ọ̀yà kan tó ṣe wípé ìkìlọ̀ọ̀yà rẹ̀ ó tún wà clara ju titi anabuwa muhammad sallallahu alayhi wa sallam lọ sọlọ́wọ́ bá ní kí anabi sallallahu alayhi kó máa sọ fún àwọn tó ń bá sọ̀rọ̀ tó ń ṣe wáàsí fún gbogbo iná ẹ̀lẹ́mọ́ ń gbọ́ ìtàn àwọn màláìkà àti ànábì adam bó ṣe lọ alayhi salatu wassalam ànábì muhammad sallallahu alaihi wasallam mímí nímọ̀ ń parẹ̀ tẹ́lẹ̀ ìtọ́lọ̀ ń sọ fún mi náà ni tó ti tèmi ní pé kí n deliver rẹ̀ fún yín in yuha ilayya illa annama ana nadhirun mubin ìtọ́bí ń ṣe wá ìtẹ́mi òun náà ni pé olùkìlọ̀ ni mí tó dẹ̀ jẹ́ olùkìlọ̀ tí ó wà plain tó clear èntèmi jẹ́ náà nù lẹ́yìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ tí ó lọ láàrin àwọn màláíkà idh qala rabbuka lil malaikati inni khaliqun basharan min tin ìgbà tí ọlọ́wọ́ bá sọ fún àwọn màláíkà tí olúwa rẹ̀ muhammad mintin láti bí ẹrọ̀fọ̀ láti bí àmà mo fẹ́ dábára láti bí àmà ìyẹn ànábì adam alayhi salatu wasalam fa'idha sawwaytuhu wa nafakhtu fihi min ruhi faqa'u lahu sajidin tí n bá ti wá dáa tán tí mo ṣe é bí mo ṣe fẹ́ ṣe tí mo ṣe tẹ́sùyà rẹ̀ wa nafakhtu fihi min ruhi tẹ́mi ọlọ́run bá wá fẹ́ mi fi inú rúhù mi ọlọ́run bá subhanahu wa ta'ala faqa'u lahu sajidin ẹ̀yin màláìka ẹ ṣe kí ni ẹ ṣe sùjúdù fún faqa'u lahu sajidin látara wá kọ̀ àyà kọ̀ọ̀hù fa'a'u ní pé kí kí nǹkan kí ó ṣẹlẹ̀ tó faqa'u jamu fi'lu amri lẹ́yìn ìjọmáà fún àwọn ọkọ̀ àwọn èèyàn fàkàrù láwú fáàzùdì gbogbo yín ẹ lọ́lẹ̀ fún lẹ́ni tí ó ń ṣe sujud ẹ lọ́lẹ̀ fún lẹ́ni tó ń ṣe sujud tí ń bá ti dá tán tí mo ṣe é bí mo ṣe fẹ́ ṣe ẹ ṣe sujud fún sheikh abdulrahman nasir sahadi wọ́n ni thumma dhakara ikhtisama al-mala'i al lẹ́yìn ọlọ́wọ́ bá mention a debate tó lọ láàrin àwọn almalawul a'la àwọn tí wọ́n ń bẹ lókè ní àwọn malaika faqal idh qala rabbuka lil malaika ìgbà tí olúwa rẹ̀ sọ fún malaika ala wajhi ẹni tó ay maddatuhu min tin that is material rẹ̀ láti bí a mọ̀ ní fa idha sawwaytuhu ay sawwaytu jismahu wa tamma tí n bá ti wá dá ara rẹ̀ tó pé wa nafaqtu fihi min ruhi tí mo dẹ̀ fẹ́ sí lára ẹ̀mí ẹ̀mí ọlọ́wọ́ ọba fàkàrùlá gbogbo yín ẹwó lulẹ̀ fún lẹ́ni tí ó ń ṣe fasada almalaika tu kulluhum ajma'un ọlọ́wọ́ bá ní àwọn malaika gbogbo wọn pátá àwọn aṣe sùjúdù fún adam aleyhisalatu wasalam illa iblisa àyàfi iblis nìkan istakbara ó ṣe kọ́ńkọ́ tíyàn wa kana minal kafirin ó dẹ̀ jẹ́ kí ni lára àwọn kìfìrí lára àwọn aláìmoore òun ni ibilis ìyẹn shaitan òun ló wà sheik wọ́n ní fawatanal malaikatul kiramu anfusahum ala zalika àwọn malaika alápẹ̀lẹ́ wọ́n ti prepare ní ara wọn lórí kọ́lọ̀ ọba sọ fún ẹ̀yẹn hina yatimmu khalquhu wa nafkhu ruhi fihi nígbàtí ìdẹ́dà rẹ̀ bá pé tí ọlọ́wọ́ bá dẹ̀ fẹ́ ẹ̀mí sí imtisalan li rabbihim láti lè tẹ̀lé amri rabbihim ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa ikraman li adama alayhi salam bákan náà láti lè fi pán ànábì adama rẹ̀ alayhi salam falamma tamma khalquhu fi badanihi wa ruhihi ìgbà tó lè pé ẹ̀dá adama pé ara rẹ̀ pé ẹ̀mí náà wọ́ bẹ̀ wàmtáhàn adama wal malaikata fil ilmi ọlọ́run ọba wa dán ádámù àtàwọn màláìka ó dán wọn wò fil ilmi nípa ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ọba béèrè àwọn ìbéèrè tó ṣe pé ádámù alayhi salatu wassalam òun ló gba àwọn ìbéèrè wọ̀nyí wa zahara fadluhu alayhi ọlá ádámù ó wá jẹ́ nǹkan tó hàn lórí àwọn màláìka àwọn màláìka náà rí pé ọlọ́run ọba pọ́n lé ní agbègbè yìí amarahum Allahu bis sujud ọlọ́run ní ká ṣe sujud fasajadu wọ́n ṣe sujud kulluhum ajma'un gbogbo wọn pátápátá illa iblis àyàfi iblis lam yasjud òun ò ṣe sujud istakbar an amri rabbi ó ṣe kọ́ńkọ́ tíyán láì tẹ̀láṣe àìṣẹ́ olúwa rẹ̀ wà istakbara ala adama ó dẹ̀ fíìlì kó ju adama lọ wakana min alkafirin ju ilmi allahi ta'ala wọ́n ní ọlọ́run dẹ̀ ti mọ̀ lẹ́ni tí ó ṣàìmóore tí ó ṣe kèfèrí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí ìtàn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa nù suratul baqara àtàwọn àyèmí in tó lọ láàrin ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àwọn màláíkà àti Adama, ìgbà tọ́lọ́run bá fẹ́ dá ànábì ádámà alayhi salatu wassalam àwọn màláìka wò pé kí ló fẹ́ dẹ́ ìdá fún àwa à ń ṣe ìjọsìn fún ẹ bẹ́ẹ̀ ni à ń ṣàfọ̀mọ́ rẹ ọlọ́run ọba ni mo mọ̀ ń tẹ́ mọ̀ mo mọ̀ ń èmi mo mọ̀ rírì tí mo fẹ́ fi dá ádámà alayhi so èyí tẹ́yìn ni nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala wá ṣe ìdánwò fún ànábì adam alisalatu samlẹ́gbà tó dáa tán pẹ̀lú àwọn mẹ́láíkà ó béèrè àwọn ìbéèrè tó ṣe pé ọlọ́mọba nu ànábì adam láti lè fèsì fún àwọn ìbéèrè yẹn ṣùgbọ́n àwọn mẹ́láíkà wọn lè fèsì fún àwọn ìbéèrè yẹn sùlátàrí eléyìí ọlá ànábì adam alisalatu salam ó hàn sí àwọn mẹ́láíkà so èyí ń sọ fún wa ọ̀rọ̀ tí àwọn àfáà máa ń sọ bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yẹn àwọn àfáà ní ọ̀rọ̀ tí ó lè má necessary ni ta ló lọ́lá jù nínú àwọn màláìkà àti ọmọ èèyàn sheikh zaibun tèmi alayhi rahmatullah wọ́n ní tá bá ní ká wo ìpìlẹ̀ àwọn màláìkà lọ́lá jù ọmọ ànábì adámọ̀ lọ látara pé ọlọ́run ọba dá wọn látara ìmọ́lẹ̀ ó dẹ̀ dá ọmọ ènìyàn látara yẹ̀pẹ̀ so ìmọ́lẹ̀ ó lọ́lá ju yẹ̀pẹ̀ lọ ṣùgbọ́n tá a bá ní ká wo ìparí a ní ọmọ ànábì adam ó lọ́lá ju màláíkà lọ látara pé tí àwọn ọmọ ànábì adamu bá wọ aljanna náà lára àwọn tí ó máa bẹ̀ wọ́n wò tí ó máa kí wọ́n náà ni àwọn màláíkà so bí ẹni wípé wọ́n tún ṣe khidma fún wọn lọ́nà kan sí kejì ni ṣùgbọ́n àwọn àfáà ní eléyìí kò ń ṣe nǹkan tí owó ti ká máa land discourse fún lórí àwọn màláíkà ní agbègbè yìí ní agbègbè yìí so ló fi jẹ́ pé ọmọ anábì adam wọ́n lọ́lá tí wọ́n bá tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tán ló lé ayé bọ́lọ́run ọba ṣe fẹ́ kán lò ó ṣùgbọ́n ẹni tí ò ló lé ayé bọ́lọ́run ṣe fẹ́ kán lò ó irú èèyàn bẹ́ẹ̀ yóò ṣe kíni yóò jìyà náà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala so àwọn màláíkà ọlọ́run ọba ní láì asùnà lọ́ọ̀mà àmọ́rọ̀hùn wọ̀nyẹ fàálù náà máa yóò mọ̀rù wọ́n ń takò àṣẹ ọlọ́run ọba ìtọ́lọ́run bá ti pa wọ́n láṣẹ làwọn máa ṣe ìgbà tọ́lọ́run ọba ní tí ń bá ti dáa tán fọ́kọ́ àbí títẹ̀ kọ́kọ́rọ́ ó lè túmọ̀ sí títẹ̀ kọ́kọ́rọ́ torí gbólóhùn sùjúdù ní èdè lárúbá ó lè túmọ̀ sí pé kéèyàn ṣe ìhìnà kéèyàn tẹ̀ ó lè lè túmọ̀ sí wọ́dọ̀ òjáfà àti àlẹ́lárù kéèyàn gbé orí lélẹ̀ èwo ní méjèèjì èyí tó tẹ̀wọ̀n wallahu alam òun ni pé ká gbé orí ni ká gbé orí òun ni ọlọ́wọ́ bá láàyè ṣáà lè forí kanlẹ̀ fún ẹlòmí yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala ìpìlẹ̀ òun ni pé àṣẹ ọlọ́run ọba in tó bá pa wá láṣẹ àáṣe in tó bá ní ká mọ́ ṣe àní ṣe tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ti pàṣẹ nǹkan ó ti di ìbádà nìyẹn ìgbà tó sọ fún àwọn màláìkà wípé kí wọ́n ṣe sùjúùdù fún Adam alayhi salatu wassalam ìṣe sùjúùdù yẹn gbà yẹn òun iṣẹ́ ìjọsìn tó bá ní ká má ṣe sùjúùdù àìṣe ń gbà yẹn òun ni kí ni òun ni ìjọsìn òun ni ìjọsìn so torí ẹ̀ àbí ìtẹ̀ kọ́kọ́rọ́ a máa jẹ́ sùjúùdù tẹ̀híyà bákan náà a máa jẹ́ sùjúùdù ìbàdà sùjúùdù tẹ̀híyà òun ni ká ní à ń tẹ̀ láti kíyàn àbá gbórílélẹ̀ láti lè kíyàn sojúdù tàhíyàní sojúdù ìbádà òun ni ká tẹ̀ láti ṣe ìjọsìn fún ẹni tá a tẹ̀ fún àbí ká gbórílélẹ̀ láti ṣe ìjọsìn fún ẹni tá a gbórílẹ̀ fún a gbọ́dọ̀ ṣe sojúdù tàhíyà a sojúdù ìbádà fún anybody torí pé kí ni ṣírkù nìyẹn bákan náà ká sọ wípé àtẹ̀ láti kíyàn àbí agbóríkalẹ̀ aforílélẹ̀ láti kíyàn eléyìí náà nínú ìṣẹ̀rí ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ̀n ọba ṣe léwọ̀ ṣẹ̀rí àwọn tán síwájú èyí tí wọ́n lè ṣe ni ṣùgbọ́n nínú ṣẹ̀rí ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ̀n ọba ṣe eléyìí léwọ̀ so a kì í tẹ̀ láti la fẹ́ kíyàn kan a dẹ̀ kì í forí kanlẹ̀ láti la fẹ́ kíyàn kan àṣà méjèèjì yìí ó sì ń bẹ káàkiri láwọn àṣà míì wọn ó tẹ̀ láti kíyàn ni wọ́n sì máa ń ṣe ilẹ̀ yorùbá ní àwọn àṣà míì wọn ó gborí lélẹ̀ láti fi kíyàn ni bọ́ ṣe máa ṣe fún àwọn ọba níbòmí náà nínú àwọn àṣà míì tó ṣe pé wọ́n ó gborí lélẹ̀ láti kí wọn tí wọ́n bá ní lẹ́bi pé àwọn ń ìbáàdà fún wọn ni eléyìí kò ní jẹ́ ṣírkù ṣùgbọ́n haramu ló ṣì jẹ́ náà so à ń tẹ̀ àbí ká gborí lélẹ̀ ká fi kí yàn kan so àṣà tí àwọn kan ti ṣe síwájú ni bí irú ìtí àwọn èèyàn anábì yusuf alayhisalatu wasalam àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ṣe fún sọfàkọrù lahu sojada ọlọ́wọ́n bá ní wọ́n wó lulẹ̀ sojada lẹ́ni tó ṣe ṣùdúdù fún so wọ́n wó lulẹ̀ sojada lẹ́ni tó ṣe ṣùdúdù fún sojúdù yẹn kò ń ṣe sojúdù ìbádà sojúdù tàhíyà ni so ìkannú àwọn sàábí anábíwa muhammad sallallahu alayhi wa sallam mu'adh bin jabal radiyallahu anhu ìgbà tí ó travel ó ráwọn kan tí wọ́n ń ṣe ó wá padà sí madina ó wá ṣe fún anábí sallallahu alayhi wa sallam anábíwa ní kó mọ́ ṣe é ìpìlà òkúntù amiran ahadan an yẹ́sùdà lè ahadin la'amartu mar'ata an tẹ́sùdà lè zaujiya lè ríbà omi hakihi aliha tí ma bá sọ fún èèyàn kan pé kó ṣe sùjúdù fún èèyàn kan obìnrin ni bá pa láṣẹ pé kó máa ṣe fún ọkọ rẹ̀ nítorí ìwọ̀ tí ọkọ ní lórí rẹ̀ ṣùgbọ́n kò tọ́ fún èèyàn kankan àyàfi fún Allah subhanahu wa ta'ala. ta'ala so eléyìí ó parẹ́ ní táǹkì ní sùjúdù tẹ̀híyà kálá ń tẹ́ àbá ń forí lélẹ̀ láti kíyàn kan kò lọ bẹ́ẹ̀ náà ni ìgbà tí àwọn sàábé tí wọ́n lọ sí Ethiopia lẹ́ni tó ń gbé ẹ̀sìn wọn sá ìgbà tí wọ́n débẹ̀ wọ́n tẹ̀ láti lè fi kí ọba yẹn wọn àtẹ̀ láti fi kí ọba yẹn wọ́n wá challenge wọn lórí ẹ̀tẹ̀ àkílẹ̀ sí ẹ̀tẹ̀ àbítẹ̀ ìforí kanlẹ̀ láti kí ọba wọ́n wá ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam amara na rasulullah sallallahu alaihi wasallam allah nasjuda li ahadin illa lillah anábì pàwọ́lá sí ẹ̀kọ́ ṣẹ̀ríà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ká sọ wípé à ń tẹ̀ kíyàn àbá ń forí lélẹ̀ láti kíyàn ká má ní lẹ́mìí pé à ń ṣe ìjọsìn fún ẹni yẹn tábà lè lẹ́mìí pé à ń ṣe ìjọsìn fún ẹni yẹn ìyẹn tún jẹ́ ṣírkù tó gbé ní kúrò ní islamu ṣùgbọ́n tàbá wọ́n pé kíkí lásán kan ni kò ń ṣe kíní so ìyẹn náà ni kò lọ haramu ni nínú ṣẹ̀ríà anábíwá muhammad sallallahu alayhi wa sallam wasallam òun ló fà tó jẹ́ wípé ibi ayà tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ti ń sọ̀rọ̀ ń papẹ́ àwọn mọ̀láíkà ojúlú lè àdámà nínú suratul baqara ìgbà tí alhafidu suyuti tó débẹ̀ bákanáà àtọ́wí tó ní haṣíà lórí tafsiru suyuti wọ́n fi rin ilẹ̀ ń bẹ̀ wípé eléyìí ò tọ́nu ṣẹ̀ríà ní muhammad sallallahu alaihi wasallam àwọn táàrí ń sọ onísúfí ni wọ́n àti Suyuti ni àti Sawi ni onísúfí ni àwọn méjèèjì so àwọn dán fi ilẹ̀ pé kò tọ́ nínú kíni nínú ṣẹ̀ríà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam láti láàrin ṣe sùjúdù fún èèyàn kan bóyá ìhìná àbí wọ́dọ̀ jabhati ala al kò jẹ́nu méjèèjì kò ń ṣe nǹkan tó lọ́nu ṣeré ànábíwá muhammad sallallahu haramu tó bá tún lọ jẹ́ pé yẹn lọ ṣe ní ṣe ti ìjọ́sìn ipé fi ń jọ́sìn fún ẹni yẹn ni eléyìí ó gbé nìyẹn kúrò nínú ìyẹn ni tí ó ṣe é fún yẹn yóò gbé e kúrò nínú islam so ẹ̀kọ́ ẹ̀sìn wa òun ni wípé ká má retí wípé tá a bá pàdé èèyàn kan kó tẹ̀ kí wa Kama ati tún sọ wípé kí ni òun forí kalẹ̀ dọ́dọ̀ àwọn ọba mi tẹ bá dọ́dọ̀ àfi kẹ́ gbórí kẹ́ lélẹ̀ eléyìí kò bá ṣẹ̀rí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kódà ká sọ pa afẹ́ tẹ̀ kò bá ṣẹ̀rí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ṣe léyìn tí a gbọ́dọ̀ jìnà sí ni so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó pa àwọn màláíkà láṣẹ pé kí wọ́n ṣe fún adam aleyhisalatu wasalam wọ́n ṣe ṣùgbọ́n ibilis òun lóhun ò ní ṣe kí ló fà tó fi lóhun ò ní ṣe ṣe torí pó bọ̀wọ̀ ọlọ́wọ́ba ṣe torí pó pàtàkì ọlọ́wọ́ba subhanahu wa ta'ala rárá òun ni ò jẹ́ kó ṣe illa ibilisa istakbara wa kana min al-kafirin àwọn màláíkà ṣe àfi ibilisi nìkan ó ṣe kọ́ńkọ́ tíyàn bẹ́ẹ̀ ni tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ti ń bẹnú mọ́ rẹ̀ òun ni pé ìbìlísù ó yà kìfìrí yóò yà kìfìrí ó ń bẹ láàrin àwọn màláíkà ṣùgbọ́n òun gan fúnra òkè ń ṣe màláìkà kánà nàìjíríà lára àwọn àlùjànnú ló wà ṣùgbọ́n ọlọ́wọ́n ọba aláwẹ̀ kó máa wá sí jòkó àwọn màláìkà kó máa bẹ pẹ̀lú àwọn màláìkà gbàtọ́lọ̀ wá sọ pé gbogbo yín ẹ ṣe sùjúùdù fún ádámù àwọn màláìkà ṣe òun lóhun ò ní ṣe ń tóun òun ṣe gírímọ́ńkáì ó ṣe kọ́ńkọ́tíyàn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ìtòdẹ̀ tí ń bẹ núùmà tó ti ń bẹ lákọọ́lẹ̀ òun ni kékèfèrí ní Iblis kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa kó mọ́ jarí àpàdà sí aburú kéèyàn ti máa rìn ọ̀nà tó dá ọ̀nà súnnà ọ̀nà Islam ọlọ́fi sọ́dìm kéèyàn kan yíbìrí kó di pé yóò lóhun òṣì kólóhùn òṣè súnnà má àpadà sí aburú eléyìí Ìbílísì ẹni pàtàkì ni wọ́n kà á kún tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan ẹyọ ọ̀kan yẹn náà ló sọ ọ́ dolórí ibú òun ló gbé ìjó lórí ibú rẹ̀ òun ló gbé ìrìn síta ùjúdù lè àdámà ẹ ṣe sùjúdù fún fàṣájàdù gbogbo wọn ṣe sùjúdù òun nìkan náà ló ní kò sí ní tó jọ kò ń ṣe pé a àtórí ìrí ọlọ́run ọba òwò ló jìzáàbù kìíní kankan kankan ǹkan èyí tó fà á ọlọ́run ọba sọ fún wa qala ya ibilis ọlọ́run rẹ̀ ibilis ma mana'aka an tasjuda lima khalaqtu biyadayya kí ni òbí ó ṣe sùjúdù fún tí mo dá biyadayya pẹ̀lú ọwọ́ mi méjèèjì àtẹ̀kbárta tí ó jọrẹ ẹ lójú ni ó fi ní wípé ó wà more important jù lọ àkúntà mílẹ̀ àárín àbí òun bẹ lára àwọn ẹni gíga tí ó yẹ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ fẹ́ni ta ni kó ṣe fún kí ni òjì ó ṣe ìrẹ ìdílé sheik abdulrahman bin nasir sa'adi comment lórí wọn ni faqala allahu ọlọ́wọ́ wa wá sọ wípé mo wá bìkan wọ́n mọ̀ àtìbà lẹ́ni tó wà bákàrẹ̀ tó ń bá wí tó ń rìdíùkẹ́ wa mu'atiban àátàbà yu'atibu ó báwí ẹni tó ń báwí ma mana'aka kí ni nǹkan tí ó prevent an tasjuda kó ṣe sujúd ìmá khalaqtu bi yadayya fún nǹkan tí mo dá pẹ̀lú ọwọ́ mi méjèèjì eléyìí èsì ló jẹ́ fún àwọn àṣáírà àwọn mu'tazila àtàwọn míì wọ́n á wò pé yádùn tọ́lọ́wọ́n bá fi ti sọ́dà rẹ̀ agbára ló túmọ̀ sí ọlọ́wọ́n bá ní ìdíyà dáyà pẹ̀lú ọwọ́ mi méjèèjì sáàsọ pé pẹ̀lú agbára mi méjèèjì sọ́lọ́wọ́n bá ní ọwọ́ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ kò dàbí ọwọ́ títí wa simple eléyìí tá a bá sọ fáwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá gan wọn á gbọ́ yé kò ní takò làákà ìwọ̀n ṣùgbọ́n ẹni tí ó bá lóun ṣe philosophy yóò mọ òwò pé bóòlù máa ṣe lọ́wọ́ ṣé lọ́lọ́run ni ṣé kìíní kan ní àwọn àgbákò filosofi òun lè léyìí ṣùgbọ́n pàtí ànábọ̀wà Muhammad ọlọ́ta ń káyà ìfáwọn sàábà rẹ̀dùwánilá àlèkùn àwọn òkè bóòdù ọlọ́wọ́ bá wọn ṣe lọ́wọ́ ni wọ́n mọ̀ pé ọlọ́wọ́ bá ní ọwọ́ tó bí fi ti majesty rẹ̀ bó ṣe ní ojú tó bí fi ti majesty rẹ̀ bẹ́ẹ̀ ló ní ẹsẹ̀ tó bí fi ti majesty rẹ̀ ìtọ́lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ nínú Al-Qur'anul àbí ànábì rẹ̀ ó fi ròyìn rẹ̀ nínú súnnà nǹkan yẹn àbí ànábìsọ̀lá asálá ń fi ròyìn rẹ̀ nínú súnnà nǹkan yẹn ń ṣe nǹkan tí a máa gbádánù kò ń ṣe tí a máa gbádánù a gbọ́dọ̀ fi rinlẹ̀ bí ọlọ́mọba واختصصت بها واختصصت بعار خصيصه mo ṣàpọ́nlé rẹ̀ bákan náà mo sàálẹ́sà pẹ̀lú kàfíìsọ̀ yìí pẹ̀lú ẹ̀ṣà yìí alẹ́tì tàṣọ bí ha tó jẹ́ ẹ̀ṣà fún ádámà àǹfà ìrìkálìkì tí àwọn ẹ̀dá yòókù ní wọ̀dálẹ́kẹ́ yẹ̀kẹ́dẹ̀ ádámà tẹ́kábúrí alẹ́ eléyìí tó dálẹ́jọ́ òní pé kó má ṣe kíbùrù lé lórí àtẹ̀kbárta fíìmtì náà ṣé o ṣe gírímọ́nká ìkọ́ńkọ́ tíyán o ní o jí o ṣe sùjúdù fún mo ṣe pẹ́ láṣẹ àmkúnta minel alim àbí o bẹ́nu àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ni tó ga wọ́n jẹ́ ni tí ó ga tó ṣe pé wọ́n rí lè dìzáàbù pé kán mọ́ ṣe sùjúdù fún adam ìṣílà kò ṣe gírímọ́nká yìí tó ṣe pé wọ́n lo fíìl bẹ́ẹ̀ ìpínlẹ̀bù ẹ̀ jù lọ ọ́ kó ṣe pé nǹkan tí o wọ́ọ̀tì ń tòótọ́ ni ṣùgbọ́n definitely kò sẹ́ni tó wọ́ọ̀tì ipe kọ́lọ̀ ń pa aláṣẹ kó wá kó ń do àṣẹ ọlọ́wọ́n ọba lọ kò sẹ́ni tí ó ń bẹ lẹ́bù yẹn àwọn màláìka àwọn náà ni ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba tó fi ga jùlọ ọlọ́wọ́n ọba pa wọn láṣẹ so ìwọ ń ṣe màláìka lùjọ̀nù lẹ́bù ò tó ti wọn sọgbó ló ṣe fíìlì wípé kí ni ipe kò yẹ kí o ṣe sùjúdù fún ádámà so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń béèrè lọ́wọ́ rẹ̀ ipe astekvartam kunta min al-alim ah, ibilis wọn fèsì qala ana khairu minhu ibilis ni mo lórí jùlọ khalaqtani min nar wa khalaqtahu min ó dé mi látara náà òde dóhun látara àmà ó dá mi látara ná ó dóhun látara kíni látara àmà so inṣáàlá àmà tẹ̀síwájú ní orí eléyìí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣe àlékún imani ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí òdodo subhanaka lahumma bihamdiki